tí mò ń dé yìí á gbà pé èèyàn wà dáàbì wọlé lé. Ah, ah. Eh, arákùnrin yẹ́sà. jọ kí ló dé tá à ń bẹ ẹjọ́ níbi junction Germany garden bẹ́ẹ̀ tó dùn. mi mọ mi ṣàkíyèsí mi ò kíyèsí bẹ́ẹ̀ ń dá mi dúró. òòrì wa tí mo tún tọ́ fún láti ṣe lójú. ọ̀ oh, oh, èmi náà kọ ibi tí mo ń lọ lọ́kọ mi wẹ̀ má bínú ẹjọ níbo ló wá ń kọjú lọ tó lè tó yẹ. ọ̀nàrẹ́bù eh, eh, Williams ni ọ̀gá mi àwọn ni ọ̀ràn mi níṣẹ́ pé ń sáré lọ bá wọn fi mọ́tò yẹn kó nǹkan kan wá ibẹ̀ ni mo fẹ́ sáré lọ. Ah. ọ̀gá mo mọ ọ̀nàrẹ́bù Williams náà. ẹyin náà wọ ẹ wọlé ayé o. wọ́n ní dírẹ́fà wọn ni mo mọ dírẹ́fà dáadáa náà. ẹ̀ẹ́n mi kọ́ ni dírẹ́fà ṣẹ́ẹ́rì ẹnu géètì lèmi ń ṣọ́ ṣùgbọ́n nígbà tí dírẹ́fà wọn ti rán dírẹ́fà ń ṣe wọ́n dẹ̀ ti wọ́n dẹ̀ ti mọ́ lára wọ́n bá ti rán níṣẹ́ ó máa ń pẹ́ ni ó máa ń waste time jùlọ ayé yìí wọ́n máa ń lọ sí side òkè òkè báyìí á tún gbàsàlẹ̀ á tún tàbí á tún ọ̀hún á máa káàkiri kò. officer. yes sir. ṣẹ́ẹ̀kì ni mọ́tò rẹ fún mi. Ah, ẹ tún máa ṣẹ́ẹ̀kì mọ́tò ni máa bí sir. ẹ search everywhere kò ah, sí nǹkan bẹ́ẹ̀ sir. kò lè sí nǹkan bẹ́ẹ̀ sẹ́ eh, eh. kò lè sí nǹkan bẹ́ẹ̀ sí nǹkan. Eh? lọ kẹsà lọ ṣíbùtù yẹn fún mi. ẹ tún máa kọ́ mi ẹ̀ kọ́ ló kọ́ wọ́pọ̀ bùtù fún mi my friend. kò sí kankan ní bùtù ni mo jẹ ẹ̀fọ́ fún mi sí nǹkan bẹ́ẹ̀ sà mo mọ tí mo sọ wo ibẹ jà ok sa ọgbọ́n tí mo sọ ṣe búùtù fún mi ẹ tún máa wo búùtù ẹ ó yà ṣe <laughs> ẹ mọ tó ṣẹlẹ̀ mo ní problem kan mi ò rí ibo ni ojú kọ́kọ́rọ́ wà ní ojú kọ́kọ́rọ́ ni mo ti wà. òun gangan ni. ibi rí àlàyé ti ní ibi náà kùtù. ibẹ̀ náà ni ibẹ̀ náà ni. ṣé bẹ́ẹ̀ náà ni ẹ máa ti fi sí máì mọ rẹ lé o. ok sà ẹ mọ tó ṣẹlẹ̀ ẹlùkẹ́tì kankan lèmi sọ ó ti yé bẹ́ẹ̀ nísìn gbogbo búùkì ìdẹ́ni dírẹ́fà ló yé láti máa ṣe onímọ̀mọ́ ti tọ́pútọ́ ti ṣe ẹlùkẹ́tì kankan ni mo wà nílé. mọ rẹ lé sọ pé mi bẹ́ẹ̀ fa wàhálà kò rárá sí búùtù yẹn fún mi ó tán. ojú rí aláìsí lélẹ́ yìí ojú ibi iná iná iná backlight iná backlight ordinary backlight brake light lélẹ́ yìí. máa yí respect rẹ máa fẹ́ mọ̀ fún ẹsẹ̀ ń sìn o. tí bá kàn tírì tó o bá sí búùtù yẹn fún mi wàá regret pé wálé ayé o. Ah wàhálà wàdí ẹ mọ tó ṣẹlẹ̀ ǹjẹ́ peter pé kọ́ ni ìjẹ́jú dàgbẹ́. ọ̀gá yín lẹ̀ ń fún bọ́ọ̀ láyò ẹ jẹ́ kí n fi bọ́ fún ẹsẹ̀ ó máa ó fún ẹ̀sìn. ẹni kò má ṣe bẹ́ẹ̀ ṣe bí peter ní kí n ti bọ̀. òun kọ́kọ́ nìyẹn. ok ẹ jẹ́ kí mo bóyá wọlé o ah, ti wọlé o wa kun yíyí o kun yíyí o kun yíyí. Eh! man you respect her eh? open this boot. sáyidì wo ni yíyí yẹ. mo rí yí mo ti rí yí mo yí mo ti yí mo ti yí ẹ wá yé sọ dúfè ordinary dúfè. Ah! Ah, ayé mi o ayé mi o ayé mi o ayé mi o kò yẹ mi kò yẹ mi náà ordinary ah! ibo lele tiwa. o kòyàn kírímìnà ni ẹ. yes ẹ ẹ ok ẹ move ok sir i will move. move ok ẹ yẹ move ẹ ayé mi yẹ. Abidjan. Yes, ma'am ṣé bí mo ní kò rí mi nu lẹ́ǹsìn ni. bẹ́ẹ̀ni ọkàn mi fò ni. ìwọ gbàgbé. àti pé gbogbo ẹgbẹ náà torí ti ń ní o. ó dàgbé tó máa ti ń bẹ ẹ sọ̀rọ̀ tó bá ti ń gba pọ́ọ̀tún wọlé apá òsì ló máa ń gbà jáde anyway mi ò ráyè tiẹ̀ aṣọ honorable tó wà lọ́dọ̀ dry cleaner ni mo fẹ́ ní kí Kàsálí lọ gbàgbà tá a dẹ̀ rí ó máa bẹ́tà kó jẹ́ olùfẹ́ gbà. ẹ ẹ ọ̀dà aṣọ àbí aṣọ ọ̀gá máa gbà máa gbà dé ní ìsìnkú lè pẹ́. ọ̀dẹ̀. ìyẹn dá dá ìyẹn ṣì bójú mu ju tó ní ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn lọ. kí ló sọ inú mi mọ̀ bí mo gbàgbé ẹ̀sẹ̀ jẹ́ kí n bẹ̀rẹ̀ wò ó. ẹ ra mà jẹ́ kí n jí géètì ni mà. Ìbẹ́fẹ́ jáde ni mà. nǹkan tí mi àgbò sí ń bẹ̀ ọ́ mi rò. mi ò rí mi ò rí mi ò rí bóyá bùnmi ló gbà. jẹ́bi ti gé nira nira ewu tí odidi ìyàwó gbajúmọ̀ tó wọ̀ wá ta ewu tí òdìdí ìyàwó gbajúmọ̀ tó wọ̀ jáde ọ̀ ọ̀ ọ̀ àtìlẹ̀kùn wà ṣòro láyé yìí èyí tó burú jáì gangan tó ṣòro jù àtijọ́ ni tí ò bá rí bẹ́ẹ̀ ọlọ́run orí orí orí kó fún yàn ní kó fún yàn níyàwó gidi o ìyàwó ìyàwó àlùbáríkà o kí òun ṣe pàpàlági pàpàlági pàpàlági pàpàlági bí eléyìí ẹ ọ̀gá tó ra eléyìí ọ̀gá ti ṣọ́ọ̀tì ilé ìjẹ́ nítorí pé ẹni tó bá ra ó ṣọ́ọ̀tì ọ̀gá dẹ̀ ti ṣọ́ọ̀tì orí má jẹ́ ìrarú ẹ̀ orí má jẹ́ ìrarú ẹ̀ o. good afternoon ma. màá lọ tẹ. mo ní kí n wá grace of life mi. ó dà pé nǹkan ṣe o ṣì máa tẹ. get out. i'm sorry. so báwo dẹ̀ ni everything. ee àlàáfíà ni ẹ jẹ́ kú ìtọ́jú ọ̀rẹ́ mi mo rọ́wọ́ yín lára ẹ. o ìwọ ni wọn bá mi dúpẹ́ o torí òun gan ló ń tọ́jú mi. ẹ̀ẹ́ ok kákúkú sọ pé ẹ̀yin méjì ń tọ́jú ara yín. àbí. Mhm. nǹkan tẹ̀dẹ̀ fi ní tọ́jú ara yín mọ́ ọlọ́run jẹ́ ká rí. àmì ẹ̀. àmì ẹ̀ ṣeun lẹ́yìn tí mo ti lọ. Ah, ó ti lọ látàárọ̀ ni mo ti wà níbí báyìí ọ̀rẹ́ mi ó ti bọ́ mi yó. pàtẹ́lẹ̀ tí sọ́jọ́ lẹ́yìn àtẹ́kì jẹ́ kó rà wá a ní ká wá rí. Ah, mi ò rí bẹ́ẹ̀ yẹn mi ò fẹ́ kí bọ́ọ̀sì lè di ṣe wàhálà. Ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ màá ní kó yọjú sí. ẹ̀ẹ́ ṣe ti gbọ́ wọ́n ti sáyẹ̀nsì o. mo ti gbọ́ máa ṣe. òkè mà. ẹ ṣe sà ẹ ṣe gan ni sà. bá mi dúpẹ́ lọ fún wa lówó o wọ́n ní kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ yín. ẹ wà á tó nǹkan kan ó dẹ̀ ti rọ́pò ẹ̀ tí ò ní sí mi mọ́ àbí. òfò ni kì í ṣọkọ tiwọn ni wọn fẹ́ lọ bá jọ ọmọ ìdí ó dàbọ̀ sà ó dàbọ̀ ẹ pàápì ẹ. Auntie, ah, mo ti mo ń kámẹ́rà yẹn ni o, I was snapping you and giving you money, um, card money. Oh. Ẹ jọ, èmi náà fẹ́. Mi ò ní jẹ́ ìbò máa ń rí ẹ lẹ́tà. Ah, madam, change wa. Ah, I have change in plenty my pocket until so how you don't know wà ní nẹ́ẹ̀sì tó wà láìpẹ́ báyìí ní wọn pé ọ̀gbìn sáyẹ̀ rí wà láyé but ẹ̀dí wẹ̀ parliament on um, corrupted of I of hand ọmọ nù. Thank you, sir ara gbogbo yẹn kò ní yà pàdé ó yà pàdé ní pàdé sọ tó bá ti kọjá ìlú ẹgbẹ. kí ló ṣe báyìí kí ló ṣe báyìí kí ló ṣe kí ló ṣe. ẹ jù sá ṣàlẹ̀ ṣàmà balẹ̀ ṣàlẹ̀ má balẹ̀ kò ṣe o. Ah, ẹ wo ẹ wo bó ṣe ṣe kò yé mi kí ló ṣe rà. ara ẹ ti ń balẹ̀ ara ẹ ti ń balẹ̀. Ah, ìsọjí tó ti rí mi ọlọ́run ò ṣe kúnyà dìde kó má ṣe sára kó bá ta. wọ́n farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ jẹ́ kára ẹ̀ balẹ̀ dáadáa kí sùn ẹ wo bàbá kò lè yẹ yín ní ọkọ mi gbọ́dọ̀ bá ń bí báyìí ọkọ mi gbọ́dọ̀ bó yó yó wọrí èyí tí ò yẹ ó pọ̀ ju yẹ lọ ìwọ ṣàjẹkára ìyá ṣùgbọ́n fọkàn yín balẹ̀. kò yé mi náà mo bó ṣe ń ṣe kò yé mi. bó ṣe rí náà rèé o ẹni tí mo wí gẹ́lẹ́ ìwọ ni màá wá béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ ọmọ mi nǹkan tó ṣe ọmọkùnrin tó fi wà nípò yìí njó lè ṣàlàyé ẹ̀ fún mi kí ló ṣe gangan. Ah, eh, kò yé mi náà n kò ṣáàdé mo rí tó ṣubú ní kókókókókó. ìbádà kò jẹ́wọ́ fún mi ṣórí tó o bá jẹ́wọ́ ṣórí gbogbo ohun tó ṣe ọmọkùnrin ó máa padà ó máa dàlẹ́ lórí o. Ah, ẹ jọ ẹjọ tó yọ lọ ẹjọ tó lè má padà sórí mi ẹjọ tó yọ lọ ẹjọ tó lè wọ ẹjọ lè wọ má jẹ́wọ́ má sọ̀rọ̀ ṣe rí èmi àti sọjí a fi ọbẹ̀ yìí jẹ ọkàn mi ní ṣù ẹjọ́ bá mi bẹ̀ ẹ bá mi bẹ̀ ṣe ṣù ni kò wẹ́mí náà ẹ ṣù ni ẹjọ́. ṣótún ẹ but ǹjọ́ rántí tí mo bèrè lọ́wọ́ ẹ̀ nípa sọjí. ẹ bá mi bẹ̀ ẹjọ́ tó yọ lọ dear please. yeah your interest in a relationship to wà no wonder tí ó fi bẹ̀rẹ̀ sí ní gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tí ò ṣiṣẹ́ mọ́nú ilé tó kàn gbowó oṣù lọ́wọ́ mi. I understand èyí tí mo fi jù ẹ lọ ni mo fi hàn ẹ yẹn ìgbà tèmi náà ti róye lèmi náà ṣe make sure pé mo lọ bá wọn. hello ah gbogbo ohun tó ń bá mi sọ yìí ò lè ṣeéṣe yẹn ò lè jẹ́ ìnímọ́ o ẹ mò ń lọ sípàdé a fẹ́ tó ìrọ̀lẹ́ ọ̀tún la ká tó lè rà torí ẹsẹ̀ mi ti wà lọ́nà ìpàdé má bínú torí ọlọ́ọ̀ṣọ́ ti kọ́ má bínú ó dàbọ̀. ẹsẹ̀ mi ti wà lọ́nà a ní pàdé àwọn awo ibẹ̀ ni mò ń jáde lọ ṣé kò sí. kankan dùn mí lọ́kàn ni tí mo dẹ̀ pé ẹ lè assist mi lórí nǹkan yẹn ah. lórí ọmọ tí ó wà lọ́dọ̀ mi tí mo ń fẹ́ gẹ́gẹ́ bí aya. kí làwọn nǹkan tó ń ṣe yìí sí mo rí wípé ń fi ó ń rí àwọn nǹkan tí ò nítumọ̀ mo wá fẹ́ kí n mọ right and buy mo wá wò pé kí n wá kíní tí àwọn Yorùbá ń pè ní magun yẹn láti fi confam. magun ah magun alágbára ju magun lẹ́pìnlẹ̀ fi dá lálẹ́ gàràgà magun lágbára ju bá a ṣe ń wò lọ tá a bá ní ká gba ọ̀nà magun tá a bá ní ọmọbìnrin ni kó lọ tàbí ọmọkùnrin ọ̀hún tí nǹkan bá fàbọ̀ tó bá padà wá sílé ńkọ́ kí la ti fẹ́ ṣe torí àmọ́ ìrìn tí kálukú ń rìn káàkiri ayé ibi tí kálukú ń tẹ orí tiwọn wọ̀ hmm, àwọn nǹkan kan míì wà tá a tún lè gbà níyànjú tí kì í ṣe mágùn tó lè mú ẹ̀mí lọ àwọn eléyìí ò la ikú lọ eléyìí ò lakú lọ kò ní ah, mẹ́mẹ́ lọ kò lakú lọ. màá dẹ̀ lè gẹ̀ẹ́tì ratan pẹ̀lú. ẹ gbà mú báyìí ṣíkún tẹ́ sì rí òdodo ọ̀rọ̀. ẹ wá lọ fún mi nìyẹn. mi ì lè ráyè báyìí torí ẹsẹ̀ mi ti wà nípàdé awo hmm. oh. ẹ padà wá ni ah, ẹ padà wá ni ṣùgbọ́n mo fi dá yín lójú pé eléyìí tí màá ṣe fún yín kò ní lakú lọ ẹ sì mú báyìí. Eh, ìgbà wo ni mo lè mẹ́kẹ̀ láti yọjú sí i báyìí. Hmm, tí tún yàtọ̀ sí tàwọn kan ṣé ẹ lè padà wá ń rọ̀lẹ́ ọ̀la. rọ̀lẹ́ ọ̀la hmm. àrùn méjèèjì. ó ti dà ẹ ṣe ìgbà ẹ ṣe ìgbà ẹ ṣe ìgbà ẹgbẹ́ ọkọ̀ wa bẹ́ẹ̀ ẹ kúkú gbé mi dání lẹ́kùn. ẹ kò sí gbọ́dọ̀ ẹ̀ you are set. yeah mo ti set mo ti fẹ́ okay eh, kò ní nice time. i'm going to miss you. <laughs> okay. Mm. That's my baby. All bye bye. Okay. bí mo ṣe ṣàlàyé fún ìrìn náà lẹ́yìn. ẹ̀yin ọmọbìnrin òde òní kí lẹ tún ń fẹ́ kí lẹ ń fẹ́ kọ́kọ́ ń ṣe fún yín nígbà tá a bá mú yín wálé tá a ní ká tọ́jú yín ṣùgbọ́n eré bẹ́kùnbẹ́kùn lẹ máa padà wá kiri ìwọ náà wo ohun tó ṣe wo ibi tó gbé ẹ e dé ń sìn oníkà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báwo la ṣe fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. alàgbà ah, ah, ni ẹ bá mi bẹ ẹ bá mi bẹ mo lọ bẹ gan. lọ bú sára now kí lè wọ́n tó ṣe out ìwọ náà gbogbo tí ó bá jẹ́ ìwé ọ̀yà wọlé kó lọ kó. náà ó yẹ out dúró. ẹjọ tó yẹ lọ ẹjọ má jẹ kí n lọ mo ní kẹ ẹjọ tó lè má jẹ kí n lọ. mo ní kó kó ẹgbẹ ẹjọ tó lè mí. ẹjọ má fi lọ ẹjọ tó. ṣé dúró. kí ló oh god ṣé ọmọ ló bí fún mi ni tó fẹ́ torí ẹ̀ pa you can imagine. alàgbà ohun tí mo sọ fún ẹ rèé kó sí ní tá a lè ṣe fún wọn ju pé ká ṣáà máa wò wọ́n ràn lọ kí wọ́n ṣe gbogbo tó bá wọn ṣùgbọ́n ẹ mọ̀ pé bá a bára wúrà tá a bá gbé ikọ́ ẹlẹ́dẹ̀ lọ́rùn ẹlẹ́dẹ̀ máa padà ó máa lọ jù sínú àrùfọ́ ni bó ṣe rí nìyẹn. alàgbà hmm. ṣe rí nǹkan báyìí bò mo dúpẹ́ pẹ̀lú mọ̀ràn tẹ fún mi tí mi ò ló kó yàn lọ́rùn. alàgbà gbogbo ẹbìtì ní kókó má jẹ́ kí even your handkerchief má yẹ kó rí mi inú lé mi. ẹni àtó làgàn àgàn òde tiẹ̀ tó máa dẹ ọ̀dẹ ìyàwó mi sí wíwọ́n epo àbí ta ìrówó rà. ẹ má bínú ṣá ẹ má bínú ṣá ẹ ṣe mọ̀ kí bí àṣà bá fẹ́ tán náà gbòòrò ọmọ létí là fọ̀rọ̀ rẹ lọ́mọ ní ọkọ̀ náà ṣe ṣá. shut up ń sọ tí ò dùn lẹ́nu ojú mi tó rọ̀ ní rọrí fẹ́ máa tásìn. rárá ṣá o rárá ṣá ẹ wò ó ayé òní sọ pé ẹ ti ṣèlè sẹ́yìn ṣàìsí òní sẹ́yìn ẹ̀fọ́ náà bí lédùnmọ̀ ìbò yóò lò tó sọmọ lọ́wọ́ mi má ṣá. ojú tí mo dì tí n bá là tí n bá bẹ mẹ kọ́ńkúrẹ́ kó wá dúró. sọ́ọ̀rì ṣá sórí kókó jùlọ báyìí ni pé ọ̀rọ̀ owó oṣù wa gbogbo ló dé dúró ìwọ ló ń tẹ́ lọ́kà jáde. kọ́kọ́ wà dáṣẹ́bù náà. for what. Ah, kí ló dé. a mi ò tí ì gbowó oṣù oníkémi wà dáṣẹ́bù irú dáṣẹ́bù wo ni ẹ. ṣé o wà believe on me. pé ó yá tí o bá ti rà láti lórí aago ẹ kí lè ní tó sùn ó yá pa mí. sọpọlọ. Ah, ah. oṣù ọ. àníkò jubilate. oṣù ọ. ó máa wọlé. oṣù ọ. ó máa wọlé. is there? I'm talking about my salary. Somebody's knocking the gate. What do you mean? Ah, colleague. There's somebody I hate. Okay. Okay. There's somebody I hate. Somebody I hate. I'm coming. Ah, good. Go better. Go. Lọ ẹ̀rù, ó ní lànà, ó ti bẹ́tọ̀ sí mi lórí ahọ́n. Ọmọ àlè. La la kìsì ẹ. Ilé akíse lè, ma kìsì lè, ma kìsì dẹ̀dẹ̀ wù. Good, ẹni tí mo fi ń wá lóde. Olóde, olóde. Olóde sáyé. Fine. Ìyẹn ìyẹn ìyẹn dáa jù. Mo dé sí mi lọ́wọ́ one, o bá gbọ́ ọlọ́run má jà ṣubú lójú àárín mi ó ti wú lójú àárín mi o ó ti wú lójú àárín mi o kí ló bàjẹ́ lára tọ́rọ ẹgbẹ́ bọ́ọ̀lù lọ́rùn ó ti wú lójú àárín mi o good. kí ló dé tá a sọ fún ẹ wípé o ò gbọ́dọ̀ kan lójú ọ̀gá nígbà tó sọ wípé orí àṣírí a dẹ̀ sọ pé má sọ lójú ọ̀gá o àmọ̀ràn gbogbo wa ni pé má sọ lójú ọ̀gá èmi tí mo tún lọ́pọlọ ju gbogbo yín lọ mo tún ní má sọ lójú ọ̀gá o wá gbé ọ̀rọ̀ yẹn o lọ sọ lójú ọ̀gá nígbà tó wá sọ lójú ọ̀gá báyìí jọ kí lè rí agbowó ka ẹ o. Hmm. ṣé o mọ nǹkan ni wípé àlámọ́ ọ̀gá sí èèyàn pọ̀ ládùrúfẹ́ tí ọ̀gá ní sí gbogbo wa tán kó amọ́ra bí àbúrò wọn tí wọ́n ṣe wá níṣẹ́ pàǹṣẹ́ lọ́dọ̀ wọn tó yẹ ká ní tí ọ̀pá wọn là ká lè sọ fún un. listen to him. ẹ lóòótọ́ ló sọ ìyá tó ga kọtí wa ń tòótọ́ gbogbo dákárí kú tó máa pọ̀ gá ká má lè sọ fún wọn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé ọ̀rọ̀ yóò gbọgbọ́n ìtàkùn tó lọ́mọ́ ni lọ́rùn ni o hmm. ó ṣòro fàdà bẹ́ẹ̀. tí n bá gbọ́ ẹyé jàre ó dàbí ìgbà tó jẹ́ wípé kí ìjà má lọ fún oníjà lẹ̀ kó má máa lọ gbá alápẹ̀pẹ̀ létí. bastard of you. àkìlódé. Ah, ẹ̀yin méjèèjì yọ ẹ̀ bàbọ̀n ẹ̀ ní ọpọlọ tó ẹyẹ ẹ̀ ní ọpọlọ tó eku ṣé ẹ fẹ́ sọ wípé fún yín láti jẹ́ kí ọ̀gá gbọ́rú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ pé ó máa jẹ́ kí inú ọ̀gá bàjẹ́ you bastard of Nigeria limited gbóná jọ ṣé o ti lọ sórí system o ti download bẹ́ẹ̀ni wa ni wọn ló wà ló west ní àgbà kò yé mi. wá ìwọ ìwọ mi ò lọ́rọ̀ pẹ̀lú ẹ mi ò lọ́rọ̀ pẹ̀lú ẹ eléyìí obìnrin àtẹ̀yìntọ̀ yìí mo fẹ́ bá fa wàhálà. mi ò ní ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ fẹ́ẹ́ ló ṣèké fún ọ̀gá eh. mo mọ̀ tí màá sọ̀rọ̀ you next time you eh. do that I, I discipline you. o ah, tutọ́ sí mi lára yìí. o lò tutọ́ itọ́ ẹ̀ o ẹ̀ balance. o tutọ́ sí mi lára. wa wa wa bẹ́ẹ̀ kan ló fọ olóòlù bá o tutọ́ sí mi lára. wa o pọ̀ mo bá yà wọlé. a bá jọ wọlé ọlọ́run létí mo sábà ah, pé kí ló ń rù látàárọ̀. ìgbẹ́lẹ̀ tó ọ̀rọ̀ ní ò lè dùn mí ọ̀rọ̀ ní ò lè dùn mí tí òjò dùn pé gbogbo tó yẹ kó o fi gbọ́n lè pamọ́lẹ̀. Tani gbọ́? Kí lórúkọ aṣọ ilé aláró? Kí lórúkọ aṣọ ilé aláró? ọmọ yìí wàá ṣoríire pretty rasula city banana pretty rasula <laughs> ọlọ́mọ rí ẹsẹ̀ lẹ̀ <laughs> jọ kí ni mo lè ṣe fún. ẹ jọ Kàsálí ni mo béèrè. Kàsálí ló béèrè. ó dà jọ ta ni wọ sí Kàsálí. èmi nìyàwó ẹ. ó nojú ni olúwa o. Oh, elédùnmarè ọmọ mi àṣàní adé ẹwà olúwa ò ní bọ́ há o ò ní kó sírú tọmọ ìkósí o. mọ́tò kan wà tí Kàsálí ń wà ní létà wa yìí tó bá ń gbọ́ pàkàfìkì pàkà pàkàfìkì pàkà ẹgbẹ́ kì í nàbà mọ́mọ́ dẹ́rì sí pàkàfìkì pàkà ooo mọ́tò yẹn ò lè yẹ. iṣẹ́ <laughs> lè ṣàlàyé nǹkan tí ọkọ mi ń ṣe fún mi. a wo bí tó bá fẹ́ máa ṣèrí ayé o gbọ́ tó bá fẹ́ máa ṣèrí ayé o ò gbọ́ lónìí tó kọrin oníjàrí gbogbo àṣírí ayé gbogbo àṣírí ayé o mẹ́nu kúránù mẹ́nu bíbélì o tó o bá ti wọlé tó o rí kàsálí your promise kó máa padà wá rí. ó dáa tí n bá ti rí ọkọ mi tán kí come back to you àbí. ó ṣe mo ti gbọ́. wàá ṣoríire ọlá ànàbí lọ́dọ̀ ọlọ́run ọlá àwọn ẹni ọlọ́run ọlá àwọn sàbí ọlá mẹ́kà ọlá mẹ́dínà. wúrà ìtì ẹ ó máa rí kàsálí. mo ná àṣírí ayé tí máa tú fún ẹ. tí bá ti kú ńbẹ mo wá rí ẹ ṣe. ẹ nílò láyé ìkọ eléyìí náà pọ̀ jù eléyìí dàwù eléyìí ti kọ yìí máa ti pẹpẹ òṣè òde àti gbogbo àwọn jọ lẹ. kò kàwé bó bá jẹun tán akéwé bàbá jẹun tán àgbà lọ. bílíkì ìjọ́ torí ọlọ́run ṣé o ti fọ àwọn bed sheet tí mo ní kò fọ. o ò tí ì fọ abó o ti fọ o ti gbé ọfẹ lọ ka. ẹjọ́ ẹ̀kọ́ sori mo dijú sìn kí n tó là kó bọ́ sí bed sheet yẹn kó lọ fọ fún mi. àtọ́lá ti ṣe é ṣe. lóyìnbó erin bó ti tó òun ń papò lára rẹ̀ tí n bá bẹ̀rẹ̀ sí ní yìnbọn yìí ó ní dúró. ìwọ́n kì í bọ̀ ṣe fẹ́ ṣe ju ikú tí ṣe tẹ́lẹ̀ lọ. à ah, ẹ ń ṣe jù bẹ́ẹ̀ lọ́wọ́ yẹn ni lẹ́mi bí n bá gbọ́ ọmú tí mo ya méjèèjì sókè tí mo yẹ ẹsẹ̀ rẹ méjèèjì ó rí bí ti sí ọ. ọtún ọgbẹ́ mi ti mí ìrẹ́ wọn èmi náà mí ìsì rẹ. Kasali Kasali jọ́ǹdì ọlọ́sọ̀ fún balẹ̀ ṣé kìí ṣe kó n sinmi. mo ń sinmi ni. kálílẹ̀ lẹ́ẹ̀kan. ìyàwó mi wò. ìyàwó mi wò. Ah! ìyàwó ta ni ìwọ náà jókòó. Ah! káwá ti ru ìyàwó náà dúró. kí ló ló ṣe. ó sọ fún mi bó ó ti níyàwó mi rí ó fi èmi pẹ̀lú àwọn ọmọ mi sílẹ̀ ilé o wá dé bàtì ìyàwó ọ̀gá ẹ̀ máa máa rọ ẹ̀ lọ́dọ̀ má jẹ́ kó lọ́wọ́ alẹ́lẹ́ ṣe alẹ́lẹ́ ah. ìsìnkẹ́ o. Ah, o ti lùsì àánú rẹ ṣe mí mọ ìyá yẹn gbọ́dọ̀ lọ́wọ́. ṣé kí ni ìgbà tá a fẹ́ gbà ẹ̀ ṣiṣẹ́ mi báyìí a ní ṣo níyàwó lónìí ìyàwó sílé wọ́n ètò ṣe wá gbé mi ilé ọmọ aláṣẹ́wó ètò gbé wá sínú ilé náà inú ilé mi tẹ̀sán nínú ilé mi. nígbè nígbè ah, ọmọ tó wọ yìí ní mo dé ìtàn wò yìí ah! ebi wọ́n rí ti ń bẹ lára rẹ̀ o rí pé yẹ̀ ẹ̀tọ́ wà bẹ́ẹ̀ pẹ̀lú tiẹ̀. ṣé mi wà ní ọ̀gá mi yà ń gbé ọ̀nà. the difference is clear eh? ní wọ̀ ní tọkàn ti mú ah! ọkọ mẹ́rin ló ti mú. ṣé méjì péré náà. Ah, méjì ní nítorí pé mo manage e. bí n bá gbé sẹ́nu báyìí tí mo fà fi ní ọ̀pọ̀ sí lẹ́nu ṣùgbọ́n torí ìfẹ́ tí mo ní sí ọtí wọn náà ṣe ní sí mi òun tó ohun yóò dà parọ́ kí n mú látòlídọ̀ọ́ ńlá

kí kí n fi yẹ. mama ìbò lè bá oúnjẹ dé báyìí. few minutes gbogbo ọ̀rọ̀ tiẹ̀ lánàá the same thing nígbà tí mo ní kó o ṣoúnjẹ fún mi lánàá ó kọ́kọ́ gbómi ìṣọwọ́ wá after five minutes ó gbómi mi wá after ten minutes ó gbé iyọ̀ wá ó ṣe wá gbé ẹ̀bà wá ọbẹ̀ ló gbé wá last gbogbo ẹ̀ tó bí two hours ṣé kí n máa lọ ra jẹjẹ. well that reminds me má gbàgbé pé wednesday lọ lọ sọ́dọ̀ àǹtí o. really. wednesday thursday friday. mo ti gbàgbé. ẹ ẹni mo rẹ létí yẹn ah, wednesday thursday friday. ah dadi three days yẹn ti pọ̀ jù ah, mi máa mú ilé bọ̀gá mi sọ tani ìyẹn kẹ́ gba gbogbo ẹ̀ṣẹ́ tí o tẹ̀sí pẹ̀lú ẹ̀ then that reminds me mo fẹ́ kí ọ̀gá ẹ̀ láti ọjọ́ ìwé òtí ìkí yorùbá lè sọ pé yiniyini kẹ́ni ṣì mí bàbí dáa náà báyìí. ilé òde dùn <laughs> ah, ẹ tó ń bá fáì gẹ̀ ṣiṣẹ́ ṣé o ṣáàtì yìí wọ́n mẹ́ wọn kàn béèrè ni ṣé kò yìí wọ́n mọ̀ jẹ́ rí ẹ o ti ń act. Ah, o ti rìn sàn. o gọ̀ náà wàá gbèsè tí wà ní ó dán ọ̀rọ̀ dáadì. hello sir ah ok wọn wà yín bá ẹ ó lọ fúlẹ́rì. Ah, ó bìí fúlẹ́rì kọ́ <laughs> God bless you nítorí pé o ti ẹ̀ bẹ̀rẹ̀ pé dáàdi nǹkan yẹn ojú ò ní díẹ̀ <laughs> God bless you. o kú ìtọ́jú mi ọmọ mi ń jíṣẹ́ wo bí o èmi lè mi bí o àtòkú àtàyè ìwọ ló ní wíwáwọ kò sí kò sí kò sáwọ kọláwọ ẹwà <laughs> kówó ṣàtiwọlé ni owó kókó pẹ̀lẹ́ pẹ̀lẹ́ o ṣe ò ṣe gan ẹ ẹ jọ mo fẹ́ yájú kan sí ẹni sista mi ń ṣe seventy eight birthday ẹ seventy ẹ ẹ a dẹ̀ máa wà bẹ́ẹ̀ fún bí one week àwọn àǹtí mi ò bímọ mi ò gbọ́dọ̀ sọ láàrin èèyàn àgàn ni wọ́n kẹ́mi náà ló máa wà bẹ́ẹ̀ tó máa bá wọn ṣe ní wednesday thursday friday kọ́ máa sọ pé èèyàn ń fọmọ bú wọn ìyá wọn náà bí ẹ̀ nìkan ṣoṣo náà ni èèyàn bí Eh, eh, ah, ah God bless you God bless ah o ṣe o ṣe èmi náà máa yọjú sí ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ṣe ojú hold on hold on hold on for her. orí ọ̀bì mi lè rí. sir later ẹ dáàdi mi three days yẹn ti pẹ́ jù o. sọ ní mi tó ṣe mi ṣẹ́ ni. no máa yọwọ́ mi ni. òfẹ́gẹ̀ omise omise ọ̀gẹ́. sọ́kọ̀. tẹ́lẹ̀ mi kò nílé pọ̀ sí. ṣé nǹkan wà farabalẹ̀ farabalẹ̀ ṣé nǹkan mi wà mí ṣé orí bó ṣe wà yìí tó bá tó tí o bá ṣọ́ra máa débi iṣẹ́ máa lọ disgrace mi lájọ tó ti débi iṣẹ́ orí mi mẹ́mọ́ ẹ ṣé orí mi bẹ̀rẹ̀ ìdí tí mi ò fi lọ síbẹ̀ ni wípé torí pé tí n bá máa nídìí kan lọ́dọ̀ ọ̀gá ẹ kí n lè níyì lọ́wọ́ ẹ dásọ. bẹ́ẹ̀ni oh three days. it's not withstanding it's with sitting. lọ́sọ̀ọ́ ìjẹ̀bú mi jọ mo ti gbàgbé lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún yín ọ̀rẹ́ mi. ọba gbàgbé wípé oúnjẹ wà lórí iná. mo mọ̀ dáadé ẹ ní sùúrù ah, ọ̀rẹ́ mi ló fẹ́ jọ ìyàwó àbúrò yín sùn mí. ìyàwó àbúrò mi. uncle williams. yewande kí ló ṣe. ó ní òun lọ bá ọkọ òun ṣe hàn pé bẹ́ẹ̀ ló ti ń ṣiṣẹ́ ọ̀dọ̀ wọn ló ti ń ṣiṣẹ́ ó dẹ̀ lọ bọ́. ọ̀rẹ́ yẹn ọ̀dọ̀ williams ni ọkọ ẹ̀ ti ń ṣiṣẹ́ go on. ó dẹ̀ lọ bá ọkọ ẹ̀ which is right. which is wrong ìgbà mi but go on. dádì mi tẹ bá rí bí ìyàwó àbúrò yín ṣe nà bó ṣe nà gẹ̀ẹ́n létà làwọn gbọ́ pé ó fẹ́ kọ ẹ̀. farabalẹ̀ Yéwándé ó nà ọ́ farabalẹ̀ ìwọ kọ́ ló ṣe wọ́n ló nà ni eh. ó ṣe le tó báyìí eh, eh, Yéwándé nà ọ̀rẹ́ tiẹ̀ létà lè wá gbọ́ pé Yéwándé ń fẹ́ ọkọ ọ̀rẹ́ ẹ̀ ayé Yéwándé ti bàjẹ́ dóò ah, right fún ọ̀rẹ́ láti máa wá ọkọ ẹ̀ lọ ibi iṣẹ́ ó fẹ́ ó fẹ́ gbàjẹ́ lẹ́nu ọkọ ẹ̀ ni tíyàwó bá wọ́kọ lọ síbi iṣẹ́ ó fẹ́ gba ìjẹ lẹ́nu ọkọ ẹ̀ ni ṣùgbọ́n kó right fún yé wá ń dé láti máa fẹ́ ní tó ń ṣe lọ́dọ̀ wọn ṣáyé ṣé ìṣe bá yé wọ́n ti bàjẹ́ báyìí. ó sún mi dáàdì. so èwo ni a fẹ́ ká ṣe báyìí. Ah, ẹ wá àkọ́ṣe sí dáàdì mi abẹ́ta kẹ wá àkọ́ṣe sí. obi obi obi obi o kàn sọ fún mi lásán ní farabalẹ̀ ntó sọ́njọ́ sí tí mo sọ fún ọkọ ẹ̀ tí mo pè pé mo rí àwọn ẹ̀yàn náà pàjá ṣe ló kí àwọn wá bẹ̀ mí pé mo ṣe òun mi ò gbọ́dọ̀ dá sí tí Yéwándé bá máa bayé Williams jẹ́ jẹ́ kó bàjẹ́ farabalẹ̀ tí Williams bá máa bayé Yéwándé jẹ́ jẹ́ kó bàjẹ́ àwọn ẹjọ́ nira wọn Badmus lèmi ń jẹ́ Ọlánìpẹ̀kun ni wọ́n ń jẹ́ adélé ayé pàdé o. bẹ̀ṣẹ̀ mo kó máa kàn yín ṣá. kẹ́mi ọba ẹ̀ ti ń jóná. mo wọ́n ti sọ ẹ wá kọ́ ṣe sí dájú dájú mi ẹ wá kọ́ ṣe sí o ṣé wàá Yéwándé òní bàkàrí à Williams jẹ báyìí ẹjọ ṣé ṣé ṣé ṣé ajá ti gbé nǹkan ẹ̀rọ kékeré ni anything di tó ń lọ anything like báyìí Why? Why? ah ẹ ẹ màtòrí ló lè rí ẹ màgbà mi láyé mi o. ìwọ nìkan ìyàwó alára gbígbóná mo tún máa fẹ́ lómìn o ẹlòmíì o sínú ilé mi má ṣòṣì fún mi wábi gbà ọmọ olórí burú kígbẹ̀kọ̀ lé rárá òun ló yẹ ká ní fura tá bá ń sàlẹ̀ ẹni lọ òun ló yẹ ká ní fura tá bá ń sàlẹ̀ ẹni lọ bí a bá sàlẹ̀ títí bí bá dé kọ̀rọ̀ ẹ fura bí a bá sàlẹ̀ títí bẹ́ẹ̀ bá dé kọ̀rọ̀ kẹ́ fura a kì í fọ ọkọ hàn lè a kì í fà lè ẹni hàn kọ ẹ jẹ́ ká jayé mẹ́ẹ̀ mẹ́lọ́mẹ́lọ́ kò lè pẹ́ láyé yìí pé bóyá ó máa pẹ́ kí ọlọ́run tó ṣí aṣọ lójú eegun <laughs> ilẹ̀ rò pé bóyá ó lè pẹ́ títí láéláé irú nǹkan bẹ́ẹ̀ ò kì í pẹ́. <laughs> tó ń bọ̀ yẹn mo ń rò bí mo ṣe máa ṣe tó máa yes. anyways ẹ̀yin any ẹni final say. sùn tí òrìṣà tó bá gbéyàn téèyàn bá dá aṣọ sí lọ́rùn kò bá dùn. yes. mo dé máa ṣe ni. ìyá o ṣe o ṣe gan olówó ni hmm. mo ti ṣe tó ń dúpẹ́ o tí ì rí kankan màrìwò lórí o tí ì rí gún hmm. ọ mo mẹ́rin bọ̀ lápò rẹ̀ wà nàgà nàgà ẹ mú jáde náà òjò ń rọ̀ ní kòtò tánà tí o ti dà máa blow mind everybody ni gbogbo àwọn tó yẹ kó wà ń bẹ̀ náà ló máa wà ń bẹ̀ wọ́n á jẹ jẹ jẹ ibà wọ́n á tún mú take lọ máa dẹ̀ méjì ọ̀pọ̀ wọn mú In fact, everybody has gone. It's going to be different. That's uh, eh. my darling. That's why I love you. I should. Nothing gonna say my love for you. You know, because I know this one place, my love. I love you. Nothing gonna say my love for you. Think, Tika. Think, Katiti. Tika. Come on, boy. Oh. Tika. Katiti. Ó máa kú iṣẹ́. Àsìkò ìmúra. Ìmúra nìyẹn o múra nìyẹn. kí ni yá parí ọ̀gá lórí náà tí wọ́n fi mú kún lódò obìnrin. Ah, ah. Eh, ṣé ìwọ ò mọ̀ pé aràn ìfẹ́ kì í run ní nínú ni. lọ́ọ̀fù ń ṣe èrè lóòótọ́ bí ọba jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀gá máa ń ránṣẹ́ para oko ká báwọn ṣe kò mí ọjọ́ bì. ṣé ìwọ ò mọ̀ pé ara tó bá wọn olówó ló lè fomi gbóná dá tó bá wù ó lè fi wẹ̀ tó bá wù ó lè ní kí wọ́n bá wọn fi fotí kóun gbé mu olówó san gbogbo tán. ìyá ló máa jẹ ọmọ tálíkà. káìkà ìkà aláwọ akébọ. káà máa dàbí ọmọ tálíkà òun gbọ̀ngàn ló gbé mi lọ́dọ̀ ẹ̀. àdàfọ̀ hmm. wàá ṣe ọmọ orí látòmí lọ mi ò lè bẹ́ẹ̀ jà mọ́ hmm. torí pé ìfẹ́ là òfin mo lọ́ọ̀fù ẹ jù ló ah, gbogbo ìjà tí mò bẹ jà látijọ́ ìjọ yìí ìjà afẹ́ ni o ẹni téèyàn bá nífẹ̀ẹ́ òun lèèyàn máa ń bá jà o ti yé. I love you. sọ̀rọ̀ okay. didi. mi ò rò bẹ́ẹ̀. Ah, ah, you are not okay. mo wá wò ní pé gbogbo bí àárín ọ̀gá àti ọmọbìnrin yẹn ṣe jọ ń lọ táwọn ń wò pé kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe ń ṣe yẹn mo rò pé àwa náà káwa náà bẹ̀rẹ̀ sí ṣe tiwa. ìtumọ̀ ìtumọ̀ jọ ìwọ ìwọ àbáláàrú ẹ̀ àhó sílẹ̀ fún tèmi o. Eh. kúnbẹ̀ sẹ́kọ̀ sọ bẹ́ẹ̀. kánẹ. kánà. Ah. Ah. wá. kánà. tó oré jò rí. ẹnu dùn rò fún agadọwọ ṣe bẹ́ẹ̀ gẹ́jú. ìrẹjọrú èwo ṣèbí àbọ̀ká. Ah, wọ́n ní ṣèbí àbọ̀ká. ṣèbí ọlọ́run fífẹ́. nìkẹ́ni. ejò burúkú yìí ṣe ejò rẹ. bẹ́ẹ̀ni sọhùn o làrómà. mi làrómà. o ní. o da orí páìpù. páìpù irú páìpù wo nù. páìpù báìbù tó dẹ́ pé òkè báìbù tó ń gbómi lọ tó bá níbi kó máa kọ́ fún. àyùn lè balẹ̀ ọba jẹ́ o. àgùnpanu kámọ́rì ní máa ń kàyàn lọ́fun ni. Ah, ọba ti ń kàn báyìí yóò máa kan ní gbọ̀ngàn. ọmọ tó ṣẹlẹ̀ ọmọ tó ṣẹlẹ̀ bọ̀ nínú ọ́fíìsì mi tọ̀gà fún mi wà lọ wà lọ wà lọ fìyẹ wà lọ fìyẹ. irọ́ irọ́ kí n tó lọ kọ́kọ́ gbé ta kí n lọ. jẹ́ ìmọ̀ tí mo fẹ́ lọ ṣe lọ́fíìsì kọ́ gbé ta gbé ta kí n rí. o fẹ́ wejò mi. Mm, gbé ta wà lẹ́ lè wo. kí ni fi ṣe èèyàn. o fẹ́ wejò. kí la ti rí. o fẹ́ sílẹ̀ ẹgbẹ́ tẹ̀ járí ń tẹ̀ wọ̀n. o sọ. so it. o dẹ̀ máa dúró. so it. o máa dúró. kí ni fi ṣe èèyàn. Ah! kí la ti rí rí ṣe bí. kí ló ti rí rí. sow it. sow it. okay. ọkọ yes. bring it out. bring out. tí wàá dúró. yes sir. tó bá lè jò. ayé ògbé nǹkan ta kó jẹ́ rí tí mo. o fẹ́ wo ejò. jẹ́ ń wò. wà á lọ wo ejò kọ́. mi ò. first lady. èmi nìyẹn o. ṣé wà. mo try. àbíká gòkè lọ. Ah, ah. ẹ̀fọ́ mi ta ló fẹ́ rí wọn gbà. Ah, gbogbo àwọn house help tó ń lọ kiri ló mọ. jẹ́ ká ṣẹ́ ní ti bí bàjá mi. Mm. kí ni kí ni. ṣé ẹ̀rọ ayọ̀ ń sìn ni. èmi ò ráyọ̀. Oh ayọ̀ ẹ̀rọ ayọ̀ tó kọjá ń sìn. èmi ò rí kankan. Oh, ẹ wo ó ti pẹ́ tí mo ti fẹ́ sọ fún yín o ayọ̀ ti máa ń disturb èèyàn jù nínú ilé eh? kòkòrò ẹ̀fún everything ó sì pọ̀ jù. Eh? Ah, ayọ̀ kọjá o. ẹ má wọrí bóyá màá ní kán kó wá fún mi rè gbogbo rẹ everywhere. ah that would be better. ah mi ò lè bá yàn gbé pọ̀ nulẹ̀ yìí o. èmi ò gbúdọ̀ lè gbàgbọ́ mo sọ pé kálù kì í sí ni pé. wí oh, bíbá ti da jàre. ok kò sí wàhálà mm-hmm. ayọ̀ fún mi. ìkànnì agbára ṣe. Ah, mo kàn fẹ́ fà ẹ́ lẹ́sẹ̀ lórí. Hmm. <laughs> so kí ló ṣẹlẹ̀ báyìí. ọdún ní kẹsì fún ẹ̀mí. ah bẹ́tà àwọn kúkú yẹn kò sẹ́ńtọ́ bí yẹn dà tó lè wọ̀rùn ilé wa hmm. rest now. jáyà. ẹ̀yin táwọn gbéyàwó bọ̀ wá bọ̀ sí Yewande. Yewande. Yes, darling. Bọ́lá ló lè jókòó. Ẹ̀yà ń tó dáa. Jókòó. Ehm, now, eh, gbogbo yín lè mọ̀ pé èmi ni bá dé ìyàwó. Àbí? Eh, mo kọ́kọ́ fẹ́ surprise ẹ ni o but ẹ o ti wá surprise mi eh, mo de ṣe máa surprise ẹ o <laughs> mo ṣe máa surprise ẹ surprise tó ń fún mi yẹn mo fẹ́ ká jọ wò eh, mo ṣe ránṣẹ́ pé yìí nìyẹn eh, ẹnì àwọn pé kò sí bó ṣe lè rí kéèyàn má rí ẹni tó máa dúró tó lù ẹ mo ṣe ní káàbùrò mi náà wá nínú gbogbo èdè wa yẹra ẹ jájọ wò ẹ kì í ní ẹ kì í fi ṣe kájọ wò. Wọ́n àti ìjọba ìwọ̀nyí ṣé kí n kọ́ tí mo tẹ̀ wá. ìdúró ẹ. ìwọ ò dẹ̀ gbà lọ́wọ́ ń wò. wọ́n mọ àkísà ẹlẹ́gbìn rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́ǹtà gbangba sójú ẹ̀ ti wá já báyìí ó ti gbàgbé pé a kì í gbẹ́ sí àgẹ̀rẹ̀ ká tún gbé ti dùdú mọ́. ńgbà tó lọ́sàn òkú tí ó rùn tó wá ń gbójú ṣe olóòṣà ò ń gbójúbọ rẹ bọ nínú wàá rí wọ bá wí o bí kì í ṣẹni tó jẹ iyó tán tó dé ta tó lọ do oògùn mọ́ ń jẹ ó mà ṣe o ọmọ ẹni ìbájọ ni àbáyọ ah, ó mà ṣe o ẹni tó ń dórí kò ní fìlà. Ah! ẹ̀yin obìnrin ló mọ̀ wípé atanibánijálé ni kì í bá ní kọ́ kẹsìmọ́ wá wo ayọ̀ àti ìdùnnú ni ọlọ́run sẹ̀yìn obìnrin fún wa kí wá ló dé tẹ́ wá sọra yín di ayọ̀ ọnú ilé ìbànújẹ́ ìta ah! kẹsìmọ́ wo odù tẹ́ ẹ bá kún lẹ́kọ̀ọ́ àmọ́ ṣá o olórin kan ti kọrin tán ó ní fi hàn mí ọlọ́run ẹni tí mo lè sún mọ́ fihàn mí ọlọ́run ẹni tí mo lè sá fún un imú níka kò jẹ́ agbóhùn àṣebi ẹ̀yin méjèèjì abẹ́rẹ́ pa ṣebi ni. torí wọ lórí ẹgbẹ́ ọ̀nà òṣèlú ìgbòkó ìfojú gbogbo rẹ̀ tó kí ló ń fẹ́ kí ló fẹ́ kí n ṣe tí mi ṣe fún ẹ. láti èmi lọ mo sún ẹ lókun sílé bàbá ẹ máa gbọ́ mo sún ẹ lókun sílé bàbá ẹ o bọ́ta ọkọ ẹ ti kú o ti kú fún ẹ láti èmi o bọ́ta wo ọmọ tó bí fún mi tó wà lóyìnbó o lè rí wọn láàyè láti ẹ̀dánwò. wo credit card mi tó wà lọ́wọ́ ẹ̀ o e, ti block ẹ̀ e, o tó bá lọ wò wá gbé ẹ̀ e. o check book ọ̀wọ́ ẹ̀ bó ẹ̀ o gbọ́dọ̀ lọ o lọ ṣe. wá jáde kúrò nílé gbogbo nǹkan tí mo tó gbogbo nǹkan tí mo jẹ́ ni màá fi bá tiẹ̀ jẹ́ o tó bá rò pé kì í bàṣẹ lórúkọ jẹ́lẹ̀ ìwọ dán mi wò ìwọ dán mi wò. báyìí dájú sí ọ.